فالعياذ بالله سبحانه وتعالى إليتي أدوقف الله سبحانه وتعالى أشياء صلاة فنوى النبوة محمد صلى الله عليه وسلم أنبينا وبوقيلة دا صلاتنا كيوما بانوارا إلى النبي أتيا وصحابارك àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìbéèrè alqiyama ah, bi idhnillahi ta'ala a máa tẹ̀síwájú ní òní iná bi idhnillah wa bi mannihi wa karamihi wa lórí àkọlé tí a ti ń bá bọ̀ tí ó tó ọjọ́ mélòó kan òun náà ni àlámàrí nípa àwọn ọ̀rọ̀ tí a kó jọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí tí ń ṣe jálàbí iyẹ̀pẹ̀ títẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ àti rúkíà. a rí pé àwọn nǹkan tá a kó jọ yìí díẹ̀ nínú wọn àti ríbi ṣàlàyé níwọ̀nba àti ríbi mẹ́nubà àwọn kọ̀ọ̀kan ní ẹ̀ ta sì ti parí ọ̀rọ̀ lé lórí tàbílọ́wọ́ba subhanahu wa ta'ala àwọn àlàyé níwọ̀nba tọ́lọ ti ní àríṣe ọlọ́mọṣẹ́ àjóyé gbogbo jama àwọn èyí tó ti yé wa ọlọ́ndakunmọ́jú dàrú mọ́ wa lọ́wọ́ èyí tí bá sọ àsọyé ọlọ́mọṣẹ́ àbáwájogún ẹ̀ fún wọn àsọyé ká sọ̀rọ̀ kó yé èèyàn ìkọlọmọsà bá wa jogún ẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá wọn bá wa sọ̀rọ̀ pẹ̀lú òdodo ẹ̀wára wa náà tá a máa gbọ́ àgbọ́yé ìkọlọmọsà fi ṣàwa náà lẹ́sọ̀ọ́ torí kọ́ lọ́rọ̀ ń sọ̀rọ̀ káwa ó gbọ́ kò dàbí pé ṣe ń tọ́ lọ́rọ̀ ń wí ṣò náà sì là ń gbọ́yé ọlọ́mọsà àrùn ní wa lọ́wọ́ àwọn àlámọ̀ yọ̀rọ̀ náà tá a bára wa sọ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala limannihi wa karamihi wa izzihi wa fadlihi àsọyé rẹ̀ ọlọ́mọṣà fún àwà láti máa sọ gbogbo jama náà tí ó sì máa gbọ́ wa àgbọ́yé abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí wọ́n ṣàfi ṣe gbogbo jama kó wọ́n ṣàfi ṣe gbogbo wa náà ní ọ̀ṣọ́ ọlọmọṣà bá wa ṣe dáadáa bá wa ṣe ìkẹ́ bá wa ṣe ìbẹ̀ orí eré ìdùnnú ọlọ́dàkùnmọṣà bá wa ṣe fún wọn ọlọ́àlùkọ̀ọ́kánù karim. àjọmọ́ akọ́lé <clears throat> ọ̀rọ̀ wa lénìí apá kẹrin náà nílò tọ́ o apá kẹrin tọ́fíìkì pé ìdájọ́ jálàbí ìyẹ̀pẹ̀ títẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ àti rúkíà ẹ má gbàgbé o. pípẹ́ àlámọ̀rí ọ̀rọ̀ jálàbí ẹmọ̀pá aláìparí ẹ̀ tóra kẹsà ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ni insha Allah ta'ala ọ̀rọ̀ ń padà bọ̀ wábẹ̀ náà ọ̀rọ̀ ń padà bọ̀ wábẹ̀ ní ibnillahi ta'ala nígbà bá pínyẹjú gbogbo ọ̀rọ̀ tán tá débi òun láwà gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ríta wá kólẹ̀ yìí wà mú ọ̀rọ̀ wá lórí gbogbo ẹ̀ ní ṣókí abẹnuwa wa lọ́wọ́lé lórí ní abẹ́ bí tá a sì ń wà ní abẹ́ ìyẹ̀pẹ̀ títẹ̀ partially náà a ti wá wọnú ìmọ̀ kọ̀kọ̀ àmábẹ́ bí tá a sì ń wà báyìí gan tẹ́mí rò pa a sì ń sọ̀rọ̀ lé lórí òun náà ní abẹ́ ìyẹ̀pẹ̀ títẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ mo rò pé lọ́sẹ̀ tó lọ pẹ̀lú àánú ọlọ́run àríbi mẹ́nuba àwọn áyà kọ̀ọ̀kan tó bá wa sọ̀rọ̀ nípa pé ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́wọ́n bá nìkan ni subhanahu wa ta'ala ìmá kọ̀kọ̀ àìmá bọ́lọ́hun ọba dùú ìmá kọ̀kọ̀ ẹ àìmá sọ pé olókùtà máa wá wá àti ṣàlàyé eléyìí níwọ̀nba ẹníwọ̀nba náà ni torí pé mọ̀kútàbọ̀lṣàl ó dájọ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tá a máa sọ kájẹ́ kó máa jẹ́ pé ṣókí ṣókí ká sì máa tètè máa lọ síbi tó bá jẹ́ pọ́ìntì ọ̀rọ̀ wa àmọ́ lẹ́ni ibi à ń lọ lẹ́ni ó lágbára púpọ̀ ó sì pàtàkì púpọ̀ yóò sì wù mí kí gbogbo jẹ̀mú farabalẹ̀ láti gbọ́ àgbọ́yé tá a fẹ́ gbéyẹ̀wò lénìí ó náà ni pé àwọn tí à ń jọ ń sọ̀rọ̀ yìí tá ń sọ̀rọ̀ yẹ̀pẹ̀ ẹ má tẹ yẹ̀pẹ̀ mọ́ ẹ má wá mọ́ kọ̀kọ̀ ẹ ìmọ̀ kọ̀kọ̀ a lè wá ẹ kí ní jẹ́ bẹ́ẹ̀ ànábì ìjírísà ànábì ìbọ̀rọ̀ gbogbo ẹ̀ báwọn náà àwọn náà láwọn ọ̀rọ̀ kan tán fi ń ṣe bí ìrújú àwọn náà láwọn ọ̀rọ̀ kan tán fi ń ṣe nǹkan táwọn náà rò pé òun làwọn gbẹ́sẹ̀ lé àwọn náà láwọn náà wọ́n láwọn ọ̀rọ̀ kan tán ṣe bí pé òun náà lẹ̀rí ìtàwọn náà pé kódà àríbi táwọn mi ò ti sọ pé ẹni ó bá ní amọ́ tẹyẹ̀tẹ̀ mọ́ àbítẹ́lọ́rí tako àbí àbítẹ́lọ́rí pa àdíṣì tí ń bẹnu sọ yìí mùsùlùmù rẹ ẹ̀sìn lè parẹ́ èso lópin ìgbà tẹ́ ẹ̀ ti rí àdíṣì lè parẹ́ kò sẹ́ni ó lè bá wọn sọ ìmọ̀ kọ̀kọ̀ àwọn ọmọ wa ni yẹ̀pẹ̀ títẹ̀ àwọn ọmọ tẹ́ ni ìdínú láti wá rò pé yóò da púpọ̀ ńgbà náà bó bá ṣe pé ibi tọ́rọ̀ wà rí ẹ káwa ló gbọ́ káàtì ẹ̀rọ ra bójú wo bí hadith ẹ̀hún díẹ̀ ẹ ká ṣe lè ṣe fáàtì wà lóye sí rọ̀ kò bá ṣe pé díẹ̀ náà lákàntì ẹ̀ fi bójú wò ó ẹ̀ ń gbọ́ ọlọ́run bá wá fún wa lákòókò tó bá fún kálukú wa náà láǹfààní ẹ̀wò ká mọ wá tó wá tójó ká tó mọ wá ṣàlàyé lọ dáadáa a máa kojú bọ díẹ̀ nínú insha Allah ẹ̀ ẹ dákun torí ọlọ́run àwọn àlámọ̀rí ọ̀rọ̀ tẹ́rí kí ń bẹ́lẹ̀ yìí ẹ dákun mo bá ti rọ kálukú lọ́rùn mọ́ oní ó ti máa ṣàlàyé o bóyìí bá ti yé kálukú bí mọ́ kálukú bá ti mọ àbí tó bá ṣe tó sùúrù kálukú bó bá ṣe mọ àti bó bá ṣe tó ẹ dákun òun ló fi yẹ ká máa ṣàlàyé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ tá rò pé bóyá nínú ṣíkúmọ̀ mẹ́ òun ni ká wá rò pé ìwọ ni alókè mi àdápẹ́ mọ́jà síbẹ̀ o Ah, nítorí pé ọ̀rọ̀ eléyìí ti ń jọ mọ́rọ̀ pé ibi à ń pera wá lọ yìí àfi ká wo bó láti bára wa sòdodo ọ̀rọ̀ àfi ká wo bó ló ti jẹ́ pé tọlọ́run kángílítì òun náà lábára wa sọ bó ló ti jẹ́ pé yìí tó ṣe rẹ́bí pẹ̀lú súnà tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní tàbí bára wa sọ̀rọ̀ ó pàtàkì púpọ̀ wa ìdínú ah, mo ń fi àkókò yìí rọ nínú àwọn tó jẹ́ àwọn àfa súnà àwọn akẹ́kọ̀ọ́ súnà ẹ dákun èyí tó délẹ̀ yìí ogun òde o ẹ̀rí pa àwọn kan náà kékeré pé ogun ti adé ogun ti yá o ogun ti bẹ̀rẹ̀ ogun kọ́ kìí ṣogun àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ti délẹ̀ ọ̀rọ̀ àgbọ́yé tó yẹ kóró délẹ̀ àwọn àfa àwa tí wọ́n ti lọ ẹ̀rí kíró àwọn ọ̀rọ̀ báyìí bá ti délẹ̀ tó ṣe rántó báyìí oníkálukú láàyè ara rẹ̀ náà ẹ̀wọ̀n àti kọtíra yóò mọ̀ kọtíra kódà níjọ́ náà lọ́hùn àwọn àpá àwọn amọ̀ṣe muhadarat àwọn ìdánilẹ́kọ̀ọ́ kíní kan tí wọ́n bẹ̀ẹ́ tí rí àwọn akdol munadarat sẹ́yìn ọ̀dọ́ ni muhadarat ẹ̀rọ tí wọ́n ní munadarat munadarat ní pé ẹ̀yìn tẹ̀tẹ̀ wí nǹkan báyìí ẹjá dọ̀tẹ̀ àjọ fẹ̀rí han ara wa ara wàhálà táwọn àpá àti ṣe láwọn àgbà náà nu ah, ọlọ́mọṣáṣánú wa ọlọ́mọṣáṣálẹ́kọ̀ọ́ àgbọ́yé in fact wọ́n fà mí ìtútíjọ́ náà wọ́n sì fà á déwájú àwọn ọba wọ́n fà níwájú àwọn lọ́ba lọ́ba pé ní táwọn fà láàrin ara wa rèé àmọ́ níjọ́ náà lọ́hùn ṣẹ̀yẹ́ àlúgbalẹ̀ ó sì fọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọ́n fi jọ yẹ̀ wò pẹ̀lú ara wọn. jama ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí a fúnra kó lè fún wa ní àsọyé. nínú àwọn ìrújú wọ̀nyí ẹyọ kan bẹ tó ti gbajúmọ̀ láwùjọ wa ìkẹ́ ìgbajúmọ̀ kódà mo bẹ́ẹ̀ lè ní ìta fẹ́ fi kún yìí èmi ètí ìgbọ́ lẹ́nu ẹnìkan kan nú àwọn tí wọ́n ń polówó kinní láwùjọ tiwa èyí tí ìgbọ́ lẹ́nu ẹnìkan kan nú wọn àmọ́ ṣáájú kan tó wú wá yóò dá káfí ní nǹkan áfíríkì wa ṣàlàyé rẹ̀ fún jẹ̀mọ́ kó ìtìjì kálukú wa torí pé aṣubuhatu khattafa wal qulubu da'ifa kí láwọn tí ń jẹ́ àwọn òrújú táwọn èèyàn máa ń lò fẹ́ mọ́ fi dá nǹkan ń gbà ẹ̀mí wa ò tó nǹkan ẹ̀mí wa yára fọ́ọ̀lù lọ́pọ̀lọpọ̀ ọgbà ìdí rèé la fi wá fẹ́ gbìyànjú níwọ̀nba bọ́lọ̀ tí fáwọn alágbára mọ́ ní aláàbí àdé tẹ́lí bọ́lọ̀ bá fún alágbára bí báyìí lọ ni a ṣe jù báyìí lọ bó bá fún wa nímọ̀ jù báyìí lọ aláyà á sọ jù báyìí lọ bó bá fún wa lóye jù báyìí a sọ jù báyìí lọ bó bá fún wa ní ṣíkìmọ̀ jù báyìí lọ a sọ jù báyìí lọ tọ́ àwa rẹ̀ ń tọ́lọ̀ bá ní kó wọ́n tún ní ṣíkìmọ̀ jù báyìí lọ dákun ìtumọ̀ tiẹ̀ náà àbùkátà sí ẹ̀ ẹ̀ sùúrù rẹ abùkátà sí wallahi alazim láti lè fi gbé òdodo lékè kojú rọ ó sì bolẹ̀ ọlọ́mọṣà sí rọrùn fẹ́ wa. Tọ! hadithi tí ń bẹ́nu sahih muslim òun là kọ́kọ́ sọ̀rọ̀ lé a níbi ọjọ́ mélòó kan sẹ́yìn a ti discuss ọ̀rọ̀ hadithi yìí àmáwọn èèyàn complain díẹ̀ ńgbà náà ẹ kò pọ̀ ẹ kò ṣe dáadáa ẹ ò ṣe dáadáa gbogbo àwọn ohun tá a ti ń sọ àwọn ògbọ́n wa òun lókè òun lọlẹ̀ tí kálukú wa máa ń wì yìí ẹ dákun ẹ ṣáà máa bá wa mánéjì rẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá wa mánéjì ẹ̀ bẹ́ẹ̀ títí tó bá padà yá ó ṣeé ṣe ọlọ́run lè padà ní kí gbogbo ẹ̀ kó ó wá stable bó ti tó bó ti tọ́ àti gẹ́gẹ́ bí ó bá ṣe yẹ. hadith tí ń bẹnu sahih muslim abẹ́ gbé àdìsí yẹ̀ wò torí pé àpò onídìí ó máa ń sì orí hadith yìí náà làbá àtakúlé lórí àórí àdíìsì yìí náà làfà náà já ń lọ làfà ń bọ̀ làfà ń lọ làfà ń bọ̀ gbogbo ewu dáfà yìí sì bú orí àdíìsì yìí náà ni kí wá tàbí oúnjẹ ó máa ń nìkan gbogbo àwọn arítà arúgbó àwọn tá a náà a lè tẹ a tẹ yẹ̀pẹ̀ ẹ a lè ṣe a a lè ṣe ibi tí kálukú máa ń padà sí orí àdíìsì ni àwa fẹ́ ṣàlàyé àdíìsì yìí lénìí pẹ̀lú pé ọ̀nà táwọn ń gbà fi ń tú ó dá wàhálà lẹ̀. Atúwágbọ́n náà tí pẹ̀lú ọ̀tún sọ Pápójí ó máa ń sì náà níbí mi náà ní wallahu ta'ala aláàmù àmọ́mọ́rọ́ tí Pápójí ó máa ń sì ní wí. Ṣé ẹ kódà àwọn sàábì ànẹ́bì gan àwọn gan náà náà Muhammad gan àwọn náà mọ̀ tẹ̀yẹ̀ pẹ̀. Ah, àmọ́ alhamdulillah inú àdìsí kan yìí náà èyí ò ní òwà pátábà ní pé hadith ń làwa ní òwà takútì hadith ń làwa farabalẹ̀ láàṣì pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ṣàlàyé rẹ̀ fún jàmá àwa e ọlọ́run agbọ́yọ̀rọ̀ rẹ̀ ọlọ́dàkùnmọ́ṣẹ́ àṣẹ fún wa o agbọ́yọ̀rọ̀ anábì ọlọ́dàkùnmọ́ṣẹ́ àṣẹ fún wa a tún bẹ lọ́n bákan náà ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bó sọ tá nábì ò sọ ọlọ́dàkùn ọ̀rọ̀ fẹ́ nínú ọlọ́dàkùnmọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́ nú àfáà tí ń bá ń sọ̀rọ̀ èkó ní sórí ibú àfá sọ̀rọ̀sọ̀rọ̀ àfóhùn àti oní ó ṣàgbákò mẹ́ ọlọ́run dákun mẹ́jà ṣàgbákò mi ọ̀rọ̀ fẹnu o gbogbo dábàá mọ́ sọ ìrẹ́ ọlọ́run pọ́n ṣàdarí ahọ́n wa èyí tí ó ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ rẹ ọlọ́run ọba oníkan mọ́ ṣàdarí ahọ́n wa lọ èyí tí ó ṣe déédé pẹ̀lú súnà rẹ ọlọ́run ọba oníkan mọ́ ṣàdarí ẹnu wa lọ èyí tí ó jẹ́ ìdásorí gbúgbọ́ mẹ́ ọlọ́run ò mọ́ ṣàlàwá mọ́ ṣàṣọ wa gbé wa kú mẹ́ mọ́jú tẹnu wa jáde jàmáà Ah, ká gbọ́ àgbọ́yé hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam hadith náà ní hadith five hundred and thirty-seven nínú sahihu muslim oní hadith yìí wà hadith five hundred and thirty-seven oní ní hadith àfàwà muawiya ibn al-hakam as-sulami radiyallahu ta'ala anhu wa an sahaba tajma'in. àmúrò ah, pé láwọn ìjòkó tó ti lọ a ti naré ti bí ṣẹlẹ̀ hadithi muawiya yìí wáyé afáwa muawiya ibn al-hakam as-sulami radiyallahu ta'ala anhu wa ani sahabata ajma'in olóní bayna ana usalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam muawiya ibn al-hakam olóhun máa ń kírun jọ kan pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ó níbi àwọn tí wọ́n kírun àtọ̀sà rọ́jò ló ń mìnà kọ̀ọ̀mù

wọ́n fi ń gbára wọn tọ́ báyìí ó ní fàlámà rọ àìtòhùn yùsọ̀mìtú náà ní láàkín ní sakat ó nígbà mo wá rí pé rà wípé táwọn ilé ń ṣe àbí wọ́n sọ fún mi pé kí n dákẹ́ ni ó ní tọ́ èmi náà fásà dákẹ́ ni ó dàbí fáwọn ilé ó dàbí tẹ́ ń sọ fún mi ni pé kí n mọ́ sọ̀rọ̀ mọ́ ó lémi náà ó ní mo bá dákẹ́ ó nígbà mo wá dákẹ́ fàlámà sọ́lá rasulullahi sallallahu alaihi wasallam ó nígbà tá nàbùwà muhammad sallallahu alaihi wasallam wá kírun tán ó ní fàbí ábí húwa wa fàbí ábí húwa fàbí ábí húwa wa ummi fàbí ábí húwa wa ummi ó ní máa rọ àìtò mu'alliman qablahu wala ba'dahu ahsana ta'liman min ó ní mo ti rá àfá àti fawallahi ó ní mo fi ọlọ́wọ́ ọba búra o mẹ́ẹ̀kẹ́ hẹ́rọ ni wàlẹ̀ àbọ̀rọ̀bà ni wàlẹ̀ àṣàkàmà ni ó lẹ́ ànẹ́bí òmò kégbe mọ́ mi wàlẹ̀ àbọ̀rọ̀bà ni ànẹ́bí òmò nàmí jọ́nà wàlẹ̀ àṣàkàmà ni kódà ànẹ́bí òbú mi pé ìwọ ti wá yọlódò báyìí ànẹ́bí òbú mi bẹ́ẹ̀ jọ́nà olórin dá ànẹ́bí kan sọ ni pé iná ha ni ó lè arákùnrin sọ rí irun táǹkì láyé sùlùfù fi ha ṣe ìkùn sọ́rí tí ó bá ti mọ jọ mọ́ ọ̀rọ̀ èèyàn pé èèyàn ń sọ̀rọ̀ kò dá ká mọ́ sí lórí ìrun innama huwa tasbihu wa takbiru wa qira'atul Qur'an olórin tí ń gbẹ́ ń bẹ̀ ojú pé at-tasbih àmọ́ fọlọ́wọ́ bá mọ́ bẹ̀rẹ̀ والتكبير عمن قالوا وبا تبيني التسبيح بأني سبحان ربي العظيم سبحان ربي الأعلى والتكبير هنا وتكبيرات واتا منشي وقراءة القرآن القرآن تا منكي لوليا يكون كان إبام أولا وانتينو أوانتينو كسنو جباينو aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam ṣẹ̀rí tọ́rọ̀ báyìí bá ti wáyé nínú hadith bá ti ní aw kama qala yẹni kí bí a gbóná tán nẹ́bí lò gẹ́gẹ́ kò rántí dáadáa mọ́nu qultu muawiya ibn al-hakam as-sulami radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in ó ní mo

onu ní ìrìn òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run eré ànábì inni hadithu bi jahiliya inni hadithu ahadin bi jahiliya orílẹ̀ ànábì èmi tó ń wò yìí kò pẹ́ tí mo ṣe kúrò nínú ìmọ̀ bọ́lọ́run ọba orogún kò pẹ́ tí ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ ń yé mi bọ̀ àwọn òdán kankan mọ́ ti wá amẹ́rẹ̀ ànábì wa Allahu bil islam ọlọ́run ọba ti wá mú ẹbọ láti ṣe tẹ́lẹ̀ kúfúrú láti tẹ́lẹ̀ ẹjà ìlíyà aláwàdẹ́ ìlíyà àìdọ́lọ́wọ́ ọba mọ̀ ó láti ń ṣayọyọ̀ tẹ́lẹ̀ ẹ̀dàkùnjọmọ́ ẹmọ kí èsà àwọn àbẹ́rẹ̀ ọkùnrin yóò ẹwọ àwọn àbẹ́rẹ̀ rẹ̀ bí ti ń tẹ̀léra wọn àwọn ohun òsí nínú ohun ògbà ìsìláàmù tẹ́lẹ̀ ìsìláàmù kọ́ ló ń gbà ẹwọ gan ẹ̀mọ́lọ́wọ́ bá ti wá mú ìsìláàmù wá ìsìláàmù ọ̀hún ti wá ń yí àwọn báyìí ẹ̀rẹ́ ànábì mo wá fẹ́ ní àwọn tí mo fẹ́ béèrè

àwọn èèyàn kan bẹ lára wa ẹ̀rí ànábì ìyá túnelkuhan àwọn máa ń lọ rẹ̀ ń bá wọn alágbígbá tí a bá jẹ́ jọ ọ̀rọ̀ kìhánà jò ní pé kọ́mọ̀ pé alágbígbá mọ́ òun kò sọ̀rọ̀ mẹ́ torí pé àwọn alágbígbá kí náà ń wò ìmọ̀ ni wọ́n ń wò ló jẹ́ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ẹgbẹ̀rún mi ò dá lórí àwọn alùsùn náà àwọn náà pé alágbígbá ọ̀pẹ̀lẹ̀ kì á dà sára àwọn tí wọ́n máa ń wádìí ma kọ̀ọ̀kan kí ni wọ́n wá máa ń lò ọ̀pùrọ̀ ní wà nígbà náà àlìjẹ̀nú náà máa ń lò kìí ní eléyìí gbogbo míìsì náà lè lò nínú míìsì náà wá lọ́nà àlìjẹ̀nú náà àmọ́ ká wá ẹ̀ lórí pé àwọn alálìjẹ̀nú nìkan ní jẹ́rẹ̀ wà àwọn قال النبوة محمد صلى الله عليه وسلم فلا تأتيهم وما لن تيه ما واجب الإسلام ما له لما يجد هو وتوا تسواجي وجنيك ومنا رجال النبي مبين àwọn èèyàn tẹ́bọ̀ tún bẹ lára wa náà ìyátọ́tọ́ yẹrùn àwọn a sì máa ṣe tí yárọ̀ wọn a máa fi wọ́n máa ń fi ń jọ́ọ̀jì alámọ̀rí ìgbésí ayé wọn. Qal anábùwà Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fákùnrin pé záàkà ṣe òní yajidunahu fi sudurihim sọ́rí yìí èyí tó gbéṣẹ́ mi wọn ni àwọn nákan rí bí ẹ̀nàkan bá bẹ́ẹ̀ lọ́kàn wọn. fala ẹ má jẹ́ ó kọ díẹ̀ yìí níbi àwọn nǹkan tẹ́ mọ̀ ṣe yàmọ́ òdí mélòó ó dọ̀rọ̀ méjì kọ́l oníkùrùtù olóòbá tó wá tẹ̀síwájú pé wà mí nà rijalun àwọn èèyàn kan mọ̀ tún bẹ lára wa yakhutun àwọn a kọlà àwọn a máa báyìí wọ́n a máa báyìí ó ti ẹ̀dá pẹ̀lú àkókò táwà yìí alhamdulillah báwọn gan ti ní lẹ́bù rẹ ti kọjá yẹpẹ̀ ní ká ti lè máa ṣe lórí kọ̀mpútà àmọ́ tó máa lórí kọ̀mpútà náà kí wọ́n máa ṣe ẹ̀wọ́n mọ̀ kọ́ làbá náà ni ẹ̀wọ́n wà máa kọ́ wọ́n máa fà á wọ́n máa kọ́ wọ́n máa fà á láti ibi wádìí máa kọ̀kọ̀. kọ́ọ̀lù anábùwà muhammad sallallahu alaihi wasallam ń dáhùn pé káàna nabiyyun minal anbiya yakhut anábì kan nú àwọn anábì ọlọ́wọ́n bá náà máa ń kọrù làbá yìí. ọmọnù wọ́n kọ́tà ẹni tí ó bá wá ṣe déédéé kọ́tù tiẹ̀ fàmánúwá fàkọ̀ sọ́tù ní bẹ́nu tí a tèmi o méjèèjì kò sí tó dá kẹrù mẹ́ àti fàmánúwá fàkọ̀ sọ́tọ̀ àbí fàmánúwá fàkọ̀ sọ́tù fàdá ẹni títí ẹ̀ náà bá ṣe déédé àà onáànù onáànù títí ẹ bá ṣe déédé tànàbí onáànù ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ stop àmọ́ ẹ̀mọ́ tí ń bẹ́ẹ̀ bí ẹ tó sí pé fàmánúwá fàkọ̀ ń bá wá fà bá wá ṣe rẹ́gí tó wá padà bí rí tó fẹ́ rí àhán tó dáa náà nù a jẹ́ pé kò ní ilé ṣe so papọ̀ mọ́tàdí ànábì tó ló wájú mọ́nù àbí a sì fẹ́ lè jẹ̀ má ànábì tó wà wájú ni ẹ̀dàpẹ̀já gbàgbọ́yé ọ̀rọ̀ mímọ́ ká gbàgbọ́yé èdè lárúbáwá dáadáa ọlọ́mọṣàfi ọ̀rọ̀ rẹ̀ yẹn nìkan kan wa jẹ́mọ̀ bí a dé bí hadith yìí tó hadith ní lọ wájú pẹ̀lú bọ́kùnrin ṣe padà fẹ́ túkun ọrún okùn ẹrú lọ́rùn ìyàwó rẹ̀ àmọ́ yìí wọn ṣẹ́rí bí a dé ibi hadithi àwọn èèyàn wà kàdé bí wọ́n wà nítọ̀ ṣẹ́rí bá dìdì ní a mọ́ tẹ́yẹ̀pẹ̀ ẹ̀ṣẹ̀ wá ní bá dìdì nígbà tí wá ní a mọ́ tẹ́yẹ̀pẹ̀ nìdí ó máa ń sì wá gbé wọlé alhamdulillah alámọ̀rí jí ó máa ń sì bó ti jẹ́ ẹ̀rí bá ti ṣàlàyé rẹ̀ fúnra wa wa ma ba'da al-haqqi illa ad-dalal kò sí tó kù mọ́ lẹ́yìn tó dodo bá ti clear ọjà pé kọ́nà sáà mọ́ sì wá lọ́nà tó a ti ṣàlàyé yìí wọ̀nyí kó mẹ́nu àbá rújú òun labẹ́ ṣàlàyé lè ní ibi ìrújú wà yìí ìrújú méjì náà wá mú jáde láàrin yìí a sì clarify méjèèjì insha Allah ta'ala ìrújú àkọ́kọ́ ní hadith yìí ni pé nígbà náàbì eléjì ní kana nabiyyun minal anbiya yakhut nígbà náàbì kanú àwọn ànábì ọlọ́run ọba náà a máa kọrù làwọn ní geomancy àwọn àpapá rẹ̀ ni ó dé náà tó náà bá ń ṣe bẹ́ẹ̀ ó fi jọ ànábì kan nù ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ibi wọn máa ń dúró sí rèé ibi ìrújú wọn ibi ó sápamọ́ sí rèé ọlọ́mọṣà fún wa láǹfààní ọlọ́mọṣà àjárí ìrújú ọ̀hún ọlọ́mọṣà àjárí kákò ńlẹ̀ tọ́ tẹ́mọ́ mùsùlùmí àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́mọṣà wa ọlọ́mọṣà ó tí wọ́n bá sì tẹ̀lé lánàá wọn tí wọ́n láwọn gbélẹ̀ tí wọ́n sì ní ṣàbòsí gbẹ̀mí ara wọn kò yẹ káàdìtì yóò lálàáfíà lọ́dọ̀ wọn àkọ́kọ́ ọ̀nà tí mo fẹ́ gbé gbà ní ẹ̀mẹ́bà ìrú méjì náà mú sáré àdìtì ìrújú àkọ́kọ́ ẹ̀ngbà ànábì kan ti ń tẹ ẹ̀kẹ́ àwọn náà lè máa tẹ́ ànábì kan ti wá mọ̀ pọ̀pọ̀ àwọn náà lè máa wá ìrújú ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn sàábé gan mọ́ ń tẹ ẹ̀pẹ̀ ìjábọ̀lẹ̀ rẹ̀ wà ẹ̀rù torí pé tó sọ ni pé wà ní náà rìjá ló ló túnmọ̀ sí pé ní àwọn sàádé làwọn wọ̀n wà ọlọ́mọṣẹ́ àfún alágbọ́yọ̀ rẹ̀ bí akátàrí yẹjú bẹ̀ ọlọ́kìrún kò bẹ̀ ẹ̀tọ́ ní yíwọ̀n ara àlàyé rẹ̀ pọ̀ ó ní pé tẹ́ ẹ bá ti wá tu pé ní nárì já lóní ẹ̀kú tú náà kẹ́ ẹ tú yìí sáwọn sọ̀hábá tọ̀ wà iná mi nárì já lán ìyà àjúnà kù hà sáwọn sọ̀hábá náà náà lọ rèé ń bá wọn alálùjẹ̀ náà ẹ̀yí tu sí ọ̀pẹ̀lẹ̀ káàrí mọ́ tu sábíbà rí ẹ̀yí tu sọ́pẹ̀lẹ̀ kí àwọn sọ̀hábá náà náà lọ rí ń bá wọn lọ́pẹ̀lẹ̀ náà kí bá àwọn sọ̀hábá náà náà wà àfá torí pé mímá tó wà níbi ti yẹ̀kú túnà òun náà ni mímá tó wà níbi ti yàtúnà ní kòhà òun náà ni mímá tó wà níbi ti ti yàtàtọ̀ yarun èyí ṣe tó wá ṣe pé iyẹ̀pẹ̀ nìkan làwọn sọ̀hábá mọ́ ń tẹ̀ kí torí pé yìí wọn yí bẹ́ gbé wọlé àwọn sọ̀hábà yìí lọ́dọ̀ àwọn alágbèdá tó ní pé mímá

nítorí pé ẹjáde gbé yẹ̀pẹ̀ ìwọlé náà by fire by force ẹ̀dá kò jẹ́ mọ́ mùsùlùmí ẹjá bẹ̀rù ọlọ́wọ́ bá wa ẹjá bẹ̀rù àlùkìyàmà wa ẹ̀ tẹ́lí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lí tà ń sọ yìí ẹ̀ eh, bàbá mọ̀ déwájú ọlọ́run ṣeré ọlọ́run mọ̀ kọjá sí ìhókò mọ̀ sọ tó bá mọ̀ nígbà rẹ̀ ṣeré ọlọ́run mọ̀ kọjá mo sọ náà nù èyí mọ́ sọ̀rọ̀ pẹ̀lú pé mo kọjúbọ súnà nẹ́wàá Muhammad ó dá orí sọ̀rọ̀ na Imam Ahmad ibn hamad rahimahullah wọn ní mọ́ra kan tó gba ọmọ wọn tó gba ọmọ kéwù wọn tí gbogbo àwa tá a bá ń kẹ́kọ̀ọ́ lé nínú gbọ́dọ̀ mọ́ gbára wa tá a sì gbọ́dọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ òun ni pé jẹ̀mọ́ òun jẹ̀mọ́ òdìwọ́n náà ti ń bá sọ̀rọ̀ ó mú wọn náà إياك أن تتكلم في مسألة ليس لك فيها إمام ọdọwọ́ rẹ̀ o ìjọ tó bá mọ́ sọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ẹ̀sìn yóò jọ́rọ̀ pé ta bá túnú tíra àwọn àfá àwá tí wọ́n ti lọ nínú Islam a mọ̀ bá bẹ́ẹ̀ nínú tíra wọn yóò jọ́rọ̀ bó ló wà nínú tíra àwọn àfá Islam tó ti lọ ìfẹ́rù inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un eh, ọlọ́mọṣá ṣàánú wa o ìdí ò sí bẹ́ẹ̀ kí ló dé táàmù wí ìdí ò sí bẹ́ẹ̀ kí ló dé táàmù sọ ìdí ò sí bẹ́ẹ̀ kí ló dé táàmù táàmù wá bá ti ṣàfẹ́rùn mọ́ ẹ̀ anábìdí iná sọ kí nìkan o ó ní ọ̀rọ̀ àwọn àfáà náà mọ́ ń wí nígbà wọn bá ti rá wọn tí wọ́n sáàfẹ́ gbérọ wọlé pẹ̀lú gbogbo ọ̀nà by fire by force by all means wọ́n ní mísìlú hù mísìlú lẹ́gọ̀ríkì bí kúlè máa àhásàtà mẹ́sàkà ẹ̀wọ́n nínú àwọn ẹni bá wọ̀ yí ẹ̀ irú wọn irú wọn máa ń dà gẹ́gẹ́ bí ẹni tó ti tẹ̀rí sómi ní bí kúlè máa àhásàtà mẹ́sàkà ẹni tí tó bá fìyì náà ni ó mọ̀ dìbò bí kẹ̀lí ọ̀rọ̀ ẹni tí ẹ tó tẹ̀rí sómi tí ń ṣe tàbútàbú nú omi gbogbo tó wọ̀n lé gòkè náà ni ó bẹ́ẹ̀

nínú náà ló sì wà níbi yẹ̀kútún èéṣe tó fi wá jẹ́ pé yẹ̀kútún náà nìkan là á mú tọ̀ wá ní mútì ìtókù tó bá dìdí mú ìtókù ọ̀rá kò sọ́ọ̀tún máa fi ròyìn àwọn sọ̀hábá pé wọ́n tún wá ń bẹ lẹ́yìn ànẹ́bùwà Muhammad wọ́n ti ń jẹ́ sàábé wọ́n tún ti wá ń lọ́dọ̀ àwọn aládìgbà tí wọ́n gán sì gbà pé kò yẹ ká mọ̀ lọ́dọ̀ wọn ọlọ́mọṣà fún alágbóyí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ eh, ọlọ́mọṣà àjò yí ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọṣà àjò yí ẹnìkọ̀ọ̀kan wa ọlá Al-Qur'an Al-Karim eléyìí ó kọ́kọ́ jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ náà pé àwọn sọ̀hábà ń ẹmọ́ mú tàwọn sọ̀hábà mọ́ ẹ ànábì ìdírísà ní ànábì kan ní èyí ọjà jọmọ ara yìí náà ẹ má tún kí tàwọn sọ̀hábà bọ́ ẹ má tún jẹ́ kọ́rọ̀ tún wá fẹ́ dúkó tún wá pọ̀ tí ó wá dàbí ìgbà káàkiri àmọ́ arójú jẹ́ ẹ̀mọ́ ọ̀tẹ̀ tí wá dàrú mọ́ra wọn ẹ má jò jọ pé gbogbo ẹ wá dàrú mọ́ra wọn ọlọ́mọ sáà sánú wa o ọlọ́run sàlékún mímọ́ àlékún àgbọ́yé àlékún ìdúró déédé lójú ọ̀nà Islam ọlọ́mọsá àti fẹ́ni kọ̀ọ̀kan wa. jọmọ́ ẹ̀wá rí àdìsí tí a bá ilé tú báwọn ará bí ti ń tú pé ẹ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ń bẹ̀ ẹ a lè máa tẹ̀yẹ̀ pẹ̀bí wá máa kọ̀kọ̀ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ làdìsí náà ń sọ ìmọ̀ kọ̀ọ̀kan náà làwọn náà ó sì làwọn náà ń wà ẹ bá bá ilé tú bẹ́ẹ̀ jọmọ́ lórí ìlànà táwọn ará bí fi ń takọ̀ àdìtà náà bí kò ẹ káàdì yóò sọ àìlọ́dọ̀ yìí àbí alukur'ani já mọ̀ pé àwọn nǹkan kan bẹ tó jẹ́ mọ̀ pọ̀pọ̀ tẹ́nìkan kún lè mọ̀ nígbà ah, ti wá ní pé nǹkan kan bẹ tó jẹ́ mọ̀ pọ̀pọ̀ tẹ́nìkan kún lè mọ̀ àdíìsì kan wá dé ó wá sọ fún wípé ìmọ̀ kọ̀ọ̀kan bẹ tẹ́ ẹ lè mọ̀ ah, kọ́kọ́ àdíìsì bẹ́ẹ̀ káwọn oníṣẹ̀mọ́ wá sọ̀rọ̀ pé

وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ọlọ́run ní kọ́kọ́rọ̀ ọdún wọn lọ́wọ́ ọba ló wà ẹni ò lè ọba wa ta'ala jama alukurani ní sọ̀rọ̀ yóò nígbà alukurani wọ́n sọ ní eléyìí táwa tó sì wá bí rẹ̀ pé irọ́ àwọn èèyàn kan bẹ wọ́n lè mọ̀ kan ṣe jọmọ́ àbẹ́ àrí pé ọ̀rọ̀ yìí ó gba ká wa sákìyèsí láì ìgbà ká wa sákìyèsí kọ́lọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ara mọ́tà àgbéyẹ nìkọ̀ọ̀kan wa aya Al-Qur'ani ní aṣá àti ìró pé ah, àbí ká rọra wá bò láti yanjú ọ̀rọ̀ nì àbí ká wo bò láti dọ́rọ̀ náà gbà tí ó fi tí ó fi ṣe rẹ́jú pẹ̀lú ìbáwa náà fẹ́ olójẹ́ ká wá gbarú àdìsí bẹ́ẹ̀ wọlé àwa ń tú síbi tá a fẹ́ àwa ń tú síbi tá a fẹ́ àwa mọ̀ọ́mọ̀ ní kò sí ti ń jẹ́ elmo lọ́bẹ̀ yìí kódà àbóǹjẹ kan tẹ́ ń pè ní elmo lọ́bẹ̀ yìí ó ní ẹ̀yà ayé àlùkùránì jẹ mọ́ tú pé alimu lè gọ́ ibi lọ́lọ́ kí ọlọ́wọ́n bá sọ fún yí pé alimu elimi lè gọ́ ibi lòun kẹbí tó pẹ̀lẹ̀ ní alimu lè gọ́ ibi kò sọ pé alimu elimi lè ibi inna inna èmi wá mọ̀ yìí kí tán ni jọmọ́ ẹja lọ sínú nẹ́jìmì sọ̀rọ̀ ìtàn ìkanú àwọn bọ̀ ayíta ilẹ̀ bí ìta wà á àtọ̀ ọ̀kọ̀lì ìlànà wà á kídá olúwa ní àìndàwú ilmù lègọ́ ibi àìndàwú ilmù lègọ́ ibi àìndàwú ilmù lègọ́ ibi alukọ̀rẹ́dì ló wá la ilmù lègọ́ ibi mọ́lẹ̀ yìí alukọ̀rẹ́dì sọ pé mọ̀ kọ̀kọ̀ ìmọ̀kẹ́ ìmọ̀ kọ̀kọ̀ alukọ̀rẹ́dì ti sọ pé ó tún sọ̀rọ̀ tẹ̀gẹ̀rì ní pé

hadith yìí àwọn ará bí ẹ̀kan ní toránù kòránì jámọ̀ pé ìmúlẹ̀ pé ibi ọlọ́wọ́ bá nìkan ní mọ́ ẹnìkan kò lè mọ́ àfọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn àyàtà ti fúnra wọn yìí ò ṣe ní yìí ò ṣe ní àwọn ní tó jámọ̀ pé mọ̀ ní ata àwọn tó wá lórí bá lọ ń bá àwọn onímọ̀ àwọn onímọ̀

èyí ò gbọ́dọ̀ tú àdíìsì nì lọ síbi pé ó ní a máa wá máa kọ̀kọ̀ eléyìí ó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ ná lórí àdíìsì yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ọ̀rọ̀ ìbéèrè ọkùnrin ní alákọ̀ọ́kọ́ ó láwọn èèyàn kan mọ́ ń lọ ń bá àwọn alágbígba wọ́n ní a mọ́ tún alágbígba mọ́ wọ́n ní a mọ́ tún ní àwọn ọlọ́pẹ̀lẹ̀ òkè ká tún tún bẹ́ẹ̀ mọ́ wọ́n ní a tún láwọn onífá òkè ká tún tún bẹ́ẹ̀ mọ́ wọ́n láwọn tí wọ́n máa ń lo àdìjẹ̀nú ẹ́dàkùn àti ọlọ́pẹ̀lẹ̀ àti ọlágbígbá àti oní ẹ̀dẹ́ẹ̀dínlógún àti ọlọ́pẹ̀lẹ̀ ẹ́dàkùn kí náà gbogbo ẹ̀wá ẹbẹ́rẹ̀ wọ́n mọ̀ kọ̀kọ̀ náà ni àbí anẹ́bíwá ní ká mọ̀nà rẹ̀ bá wọn níbẹ̀ ká mọ̀nà rẹ̀ bá wọn ó ní ẹmọ̀nà rẹ̀ ẹ̀yìn náà sì gbà yìí àbí tó ṣé torí táwọn àlìjẹ̀nú ló gbé yìí wá láti gbọdọ̀ lọ ni àbí pọ́pẹ̀lẹ̀ náà lò tí lọ́pẹ̀lẹ̀ gidi jẹ́bẹ́ ṣé gíwájà rámù ni igi kọ́mọ̀ ìntàn fi kí ní ìhùn ṣe ló sọ dé ìwọ̀ ìntàn fi kí ní ìhùn ṣe òun ló sọ dé ìwọ̀ kí sì náà fi kí ní ìhùn ṣe ìntàn fi ń ṣe òun náà ní pé jẹ̀mọ́ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ ó ní kí wọ́n fi ń wádìí ìmọ̀ kọ̀ọ̀kan ni tí ìmọ̀ kọ̀ọ̀kan tó sì fi ń wádìí ọlọ́run ọba ti ní àmọ́ ìwádìí ẹ̀ ọlọ́run ọba ti wá sọ yìí fún wa tán àtúwà ńlá ọlọ́wọ́ bá sọ yìí fún apá tó wá wà fẹ́ ẹnu nígbà tó ti wá dé ọmọ wa ó ibi ẹ̀ ń lọ wọ́n bẹ̀ ní kí ní ọ̀tẹ̀lẹ̀ òye yìí ẹ máa kó jẹ́ pé tí ó wá dìdánì rẹ̀ níbẹ̀ yẹ ti wá fò ẹmọ́ gbẹ̀rẹ̀ léyìn ẹwà bẹ́ tí eléyìí sí pé yẹn lè wá mọ́ a jẹ́ pé tó bá ilé ní ẹmọ́ wà mọ̀ kọ̀kọ̀ lọ́nà àkọ́kọ́ ẹmọ́ bí bẹ́ẹ̀ yẹ ti fò bí wà di ọjọ́ ọ̀la àbí tẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ìdí ìdébẹ̀ ẹmọ́ bí dájọ́ rẹ̀ oní ìwà ní ẹwà lè fi yẹ̀pẹ̀ mọ́ wà mọ̀ kọ̀kọ̀ àá ẹ̀sìjáwò yẹ sí kìíní ìdájá jẹ̀ mọ́ ẹjá jọ tẹ́ làákàyà ara wa kalẹ̀ ẹjá jọ tẹ́ àgbọ́yé ìmọ̀ kalẹ̀ ẹ̀yìn náà lálágbìdá ní ara wa lẹ́lọ́pẹ̀lẹ̀ níta kọ́kọ́ ànábì ni wọ́n mọ́ lọ́bẹ̀ kí náà sí lọ́dọ̀ ọlọ́pẹ̀lẹ̀ sí níwọ̀n kọ̀kọ̀ náà wá mẹ́ ọ̀dọ́ àbáyẹ̀ níwò kí náà wọ́n bẹ́ẹ̀ ẹni wo gíláàsì gíláàsì kan lè wọ bí yàn bá ń wo láti lè fi wo pé tẹ́mù rọ̀ òun dúró dédé àbí òdó dédé kò sẹ́ni tí ó takò yìí nínú Islam kò sí bí yàn wo ẹni tí ń wo omi tí bí wo tiẹ̀ ẹ̀kọ̀ omi tí yàtọ̀ lọ́jú wo kànga ibẹ̀ wá lè káwọ omi kọ́ lè wọ́ ẹni tí ń wo kọ́ lè wọ́ ẹni tí ń wo

ìgbà gbogbo ẹ̀ ti wá tí a wá ní tako kìá náà ẹ̀ tako eléyìí ẹ nígbà nílé ni a mọ̀ lò ní bẹ́ẹ̀ sì ni ọ̀nà tá nẹ́bí fi gbọ́rọ̀ nìkalẹ̀ ọ̀nà pé kọ́rọ̀ ó bà lè ni ọ̀nà pé bí ọ̀nà bí ọ̀rọ̀ lárúbáwá kì í máa ń sọ̀rọ̀ ànábì a máa lo tàfánùn ànábì sọ̀lá àṣọ̀lá ànábì elédè lárúbá tí lárúbáwá yé ni a sọ̀rọ̀ pẹ̀lú bàlágọ̀ a sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà tó wọ́n tètè yáwó àwọn onímọ̀ kan onáàmọ̀mọ́ ọmọ ìgbà kọ̀ọ̀kọ́ àmọ̀mọ́ pàkínì yìí ilé ànẹ́bì a ní ọ̀rọ̀ yìí ọyọ́ bọ̀bẹ̀ jọ pé èyàn mọ̀mọ̀ lè máa bí wò mọ́ yẹpẹ̀ ní àwọn àfá àwá sọ̀rọ̀ pa rẹ̀ wọ́n ní tẹbá wù ọ̀rọ̀ lọ́ọ̀kan báwọn ẹni yìí ti ń tu a ní àmọ́ jẹ́ẹ̀bì gbọ́ yìí rèé ó láàrínẹ́bì kan máa ń fa kásù yìí àbí ó máa ń tẹ ní yẹ̀pẹ̀ wọ́n tún máa wò sí ẹ̀ ló yẹ̀pẹ̀ mọ́ ẹ kọ̀ǹpútà ni wá fi ń tẹ́ ẹ kọ̀ǹpútà ni wá fi ń nọ́mbà ẹ̀ kọ̀ǹpútà ni wá fi ń kakuléètì ẹ̀ anábì kan máa ń ṣe bẹ́ẹ̀ ẹ wá là nẹ́bì kan máa ń ṣe bẹ́ẹ̀ ẹni títí ẹ̀ náà bá wá ṣe rẹ́gí pẹ̀lú tànẹ́bì yẹn ẹ̀bùn òní tànẹ́bì yẹn ṣe rí tí àti ó kọ́ mọ̀ yìí náà Ànábì ń gbé yín ó sọ̀rọ̀ ní ọ̀nà tẹ́ fi mọ̀ pé ọ̀nà ní ọ̀nà tí Lárúbáwá fi mọ́ sọ̀rọ̀ ni, tálùkùrá ní sí lórú ẹ̀ lọ́nà tó pọ̀. alùkùránì ló àwọn àhàdìtà lọ́wọ́ Muhammad náà ló gbé pé ókè tí ẹni bá lè jẹ́ bá nẹ́bì ní ti bóòlà nẹ́bì ní ti bóòlà nẹ́bì ní ti mélòó ní máa ń tẹ́ kí ni calculation díẹ̀ náà ni kí ni yóò gbé jáde kí ni wọ́n fi wá bóòlò tí lọ ṣe gbogbo eléyìí àlàyé tó yẹ kẹ́ o torí mi ò mo sọ fún wọn pé bọ̀ yẹ kútù yẹn kò sọ pé yẹ̀pẹ̀ inú mi wá dùn kó dára padà sọ́dọ̀ àwọn àfá Islam ó ní ẹni tó ní pé àwọn àfá Islam ibi àwọn ni wọ́n tún pé iyẹ̀pẹ̀ ní ilẹ̀ amúra ayé báyìí sáwọn àfá Islam lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn àfá Islam ní ẹnu bẹ́ẹ̀ ni ẹ dákun jẹ́ mọ́ ẹ padà lọ rí wà wọn ṣẹ́rí fún Sahih Muslim àlàyé tà ń sí lọ́wọ́ ilẹ̀ ẹ̀bà mẹ́ ẹ̀nà ṣẹ́rí ikhtalafa al-ulama'u fi ma'na wọ́n ní pàápàá àtúmọ̀ fàmánúwá fàkọ̀ kọ́tọ̀ hù fàdákà wọ́n láwọn àfá oríṣiríṣi ọ̀nà lọ́gbà àti túgbó lóhun nìkan. ọdíbà sọ̀rí èyí tó wá lálàáfíà ní pé anna ma'ana umanuwa àfàkọ̀ kọ́tọ̀ hù fàwúwà mú bá ṣùláhù pé a ní pé tọ́ ó tọ́ fún un. ọdí ṣùgbọ́n wà láàkín ṣùgbọ́n látọ̀rí ìkọlẹ́lẹ́ ìlànà ilmi yaqini bí ní mo wá àpapọ̀ kò sọ́nà tá a lè fi màmà dájú pẹ̀lú pé bítà nẹ́bì ní kiri náà lélẹ̀ ìkiri fàlàyùbá ajẹ́ pé kò sọ̀rọ̀ mẹ́nu ajẹ́ pé kò tọ́nu ẹ̀yin lẹ́dá kó jà àwọn àfá ìdáwọn àfá tó wínú ẹ̀yin lẹ́dá ẹjẹ̀mọ́ ẹ̀bá wá láǹfààní ẹlọ́rí kàkíníkẹ́ lọ́rí kàrọ̀ wa alqadi ìyá wọn kò wá ọ̀rọ̀ àfá wa alimami al-Khattabi àbáwọn kí ló dé tó ṣe pé in tó ṣáwù wá in tá àṣàfẹ́ òun ni káṣà mọ́ nílò ìfẹ́nu wa in tó ṣáwù wá in tá àṣàfẹ́ òun ni pé in tá àṣàfẹ́ gbé wọlé àti káṣà gbé wọlé jẹmọ́ àdífì yóò sọ̀pọ̀tì àwọn ará bí o àdífì kìí ṣe tádìí ti ní sọ òun àwọn ará bí ìbọn sọ tàbábẹ́ tẹ̀lé lánàá tí gẹ́gẹ́ ó yẹ kẹ́ mọ́ tako àdífì mi torí pé ni jítakọ alukur'an tó ní pé mọ̀fáàkì olùgbé ìbì ni láyé alẹ́mọ̀ha ìlàrù tẹ́nìkan kan ò lè mọ̀mọ́ kọ̀kọ̀ sáàbí ọ̀rọ̀ ìdáhùn mọ̀ fáti ọlọ́rẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ni kọ́kọ́rọ́ ọkọ̀kọ́ wà láyé aláwọ̀ra ìlàhù ẹgbẹ́pọ̀ ní máa fọ́lọ́wọ́ bá sùkárọ̀ wàtà ìtumọ̀ rẹ̀ ní pé ẹmọ́ wádìí ẹ̀ ẹmọ́ wádìí ẹ̀ ẹmọ́ wádìí ẹ̀ ibi àbá ń dá àbá lè èèyàn lè dábàá bẹ́ẹ̀ èèyàn lè má dábàá kórí bẹ́ẹ̀ èèyàn lè dábàá pé ah mo ṣe wo láti 2020 kìníkan kìníkan báyìí ni yóò wọlé níbi election tó ń bọ̀ wá o lágbádá báyìí mo rò pé yóò wọlé bí mo ti ń wọ̀rọ̀ wọn bọ̀ wáyìí ọwọ́ àdìgbà náà wá wọlé a ní àyẹ̀pẹ̀ kan ló ń ọ dábàá ni àbá rẹ̀ wá ṣe rẹ́kí pẹ̀lú ni yóò wáyé àwọn yíò ṣe fi sọ fi sọ di sọ lòfin lọ́wọ́ dásípọ̀ wá kọ̀kọ́ ọlọ́run kó fún wa ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run eh, kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọṣà àti yé wa eléyìí ó jẹ́ àkọ́kọ́ nínú àwọn ìrújú àwọn àràbí ìmọ̀mọ́ wa ẹlẹ́ẹ̀kejì áyà kan wá ń bẹnu alukur'an ó la àti ìràwọn tí ó mú wá ní ààyè yìí àmọ́ àwọn tí wọ́n mọ́ ń sọ àwọn àmọ́ mú dáadáa sàánú wa lọ́rọ̀ ọ̀hún o náà ni àyà tí ń bẹ nínú Suratu Saffat tí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ bá fi ń sọ́tàn anẹ́bùwà Ibrahim alayhi salatu bá ti ń bá tàn náà bọ̀ nínú Suratu Saffat àyà 88 láyà tàbẹ́ lùwà àmì ẹlọ́rẹ̀ gbé láti àyà bí 75 bọ̀ ọlọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ anẹ́bùwà Nuh alayhi salatu wa salam bó ṣe là á kúrò níbi kó tẹ̀rì ọlọ́ni sàlámù àlà nóòhìn fìlà àlàmì ọlọ́wà sùhánù wọ́ta lásọ́rọ̀ àbábí nóòhùn bẹ́ẹ̀ ọlọ́wà tó ròyìn ẹ̀ fi ń dán gbìnà ìbáàdì náà lébò mìíní tó máa gọ́rọ́kìnà àkọrí ọlọ́wà bá sàn bọ́rọ̀ nìyẹn ọlọ́wà fẹ́ líǹkì ànábì wa nóòhùn bá nàbì Ibrahim ọlọ́ni wa iná mi ń ṣe àti ẹ̀rí mú àwọn tó tún wá ṣe pé ìlànà ànábì nóòhùn lòun náà mọ́tọ̀ lòun na Ibrahim ó là wa Ibrahim mo rọ́ gbọ́jọ́ mọ́ inú àtúrọ̀tù sọ́fàt àyà ìtì tírì àti márùn yìí ọlọ́niwà iná ní ṣíà àti ṣíà yàwà fún ìtẹ̀sí àwọn kan ní pé ṣíà àbẹ̀un dínù ló túmọ̀ sí àwọn kan ní ṣíà àbẹ̀un ìlànà ló túmọ̀ sí gbogbo ìjọba lè wó jẹ́ mẹ́ ibẹ̀ nínú ẹjí tún bẹ nínú ìlànà ìtànẹ́bùwà náà eléyìí ó túmọ̀ sí bá ànábì Ibrahim ló tẹ̀lé ànábùwà náà kan wá wọ́n ní láàárín ànábìwà náà alayhi salatu wassalam àtànẹ́bíwa Ibrahim ànẹ́bí ọlọ́run méjì sí ìbẹ̀ láàrin wọn alá ànẹ́bíwa Hud àtànẹ́bíwa Saleh pé ń bẹ láàrin ànẹ́bíwa Noah àtànẹ́bíwa Ibrahim Az-Zamakhshari nínú al-Kashaf wọn nígbà táwọn sọ̀rọ̀ àwọn lọ́gbọ́n táwọn tiẹ̀ lérò pé ń bẹ láàrin àwọn méjèèjì in lọ bí two thousand six hundred and forty years àwọn yìí alèmọ́ rẹ̀ rí tó làmọ́lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àfóní tẹ̀fsíìrì àwọn báwọn tí mọ́ máa wọ̀rọ̀ wá ń gbà nínú àmọ́ kí lákọ̀fẹ́ mú bẹ̀ ni pé láàrin ànẹ́bíwa Ibrahim àtànẹ́bíwa Noah aléṣọ́látù sàlám ànábì ní ìbẹ̀lá ni tó anábìwá Ibrahim aléṣọ́látù sàlám ọ̀rọ̀ wa nínú ṣíà ànábìwá lóòrùn ló wà inú lànàdá ànábì lóòrùn tó fi pèpè jẹ́sìn èpè ká mọ́ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ìpèsè ilẹ̀ náà pé ọlọ́run bá wọ́n súnmọ́ ìyàmẹ́wà Ibrahim ọlọ́run ibi قال لأبيه وقومه ماذا تعبدون أنا نبي إبراهيم dájú kọ bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ pé irú kí lẹ tún ń sìn lẹ́yìn ọlọ́run máa bá ta'budun kí lẹ tún jọ́sìn fún lẹ́yìn ọlọ́run bá subhanahu wa ta'ala a iskan aliyatan dúnà lọ́yí turidun ṣí àdáhùn àwọn àwọn àdáparọ́ ọlọ́run àwọn ọlọ́run tẹ́ fi ń dára parọ́ tẹ́ ń pè lálágbára ṣí ò lẹ́ mọ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba ní subhanahu wa ta'ala bàbá olùkọ́ mi rabbil alamin bá nàbí ìdúrà ti ń àwọn bàbá tọ̀ àjọ lọ ni òun áyà tàwa fẹ́ mú láyà tàwa dé yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ní fanazọ̀rọ̀ nazaratan fin nujum fanazọ̀rọ̀ nazaratan fin nujum kẹ́lá àwọn tó mọ́ láwọn mọ́ ń wo ìràwọ̀ dáadáa àwọn ayà àwọn tí wọ́n àwọn àbá àti kọtíra wọ́n ti ṣàlàyé rí wípé ìrújú ní ìdí èdè nàìjíríà ti wa àwọn àbá àti ṣàlàyé wọn lọ so bí wọ́n bá ti ń gbé dé wọ́n ti mọ bálàyé rẹ̀ ńlẹ̀ àwọn mímọ̀ àti ìràwọ̀ táwọn ọmọ wòràwọ̀ fi wò mọ́ kọ̀kọ̀ ààrẹ ilé àwọn wà lò àwọn wà mú bẹ́ẹ̀ pé fanábọ̀rọ̀ náà tàbí lójú pé a ah, anábí Ibrahim alayhi salatu wa salam ó bá tajú kan ọlọ́rùn fanábọ̀rọ̀ ó bá wò náà Názọ́rọ̀ sí nínú èdè Lárúbáwá ó nítumọ̀. Àbámbà wọ́n tún wọ́n ní Ànábì Ibrahim bá gbóra wọ lọ, ike bí ìràwọ̀ ló ti wá mọ́ tó wọ́n sọ. Wọ́n nígbà tó wá sọ ló bá sọ fún wọn Ah! Ìgbádùn, ara mi ò yá, kò fẹ́ tẹ̀lé wọn lọ, kó bá lè sọ ṣé fáwọn òṣàtàn bọ́tán gbélé ọdún wọn tọ́lá wọn lẹ́lọ rẹ̀ ṣe ọdún ògbó sáwọn tọ́lá lọ rẹ̀ ṣe lẹ́yìn lẹ́yìn odi ọlọ́run ò lọ ìdí ìjẹ́ lọ ni pé ó fẹ́ mọ̀ mọ̀ sí ká fáwọn òṣàtọ́ ń bẹ́lé gbọ́nà tó wá lò fún wa ni pé inú iṣẹ́ clean ó fẹ́ rẹ̀ mí ó rẹ̀ mí tọ́ ibi à ń lọ nípa àwọn táwọn wí yìí ibi owó tí wá múrù jù wá ni pé fanọ́bọ̀rọ̀ nọ́zọ́rọ́ká fi lára àwọn ọ̀rọ̀ táwọn àfáà bí mọ́ sọ pé anẹ́gbọ́ Ibrahim alayhi salatu wasalam òun náà sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ tábẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tábẹ́bí náà sọ̀rọ̀ lórí ẹnu àwọn ahadith tó lálàáfíà lọ́dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àdíjì kan bẹ́ẹ̀ sọ Bukhari ibn Muslim ibn Abu Dawud ibn Nasa'i anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó dà nẹ́bí Ibrahim ò pa irọ́ kọjá àwọn kan alẹ́gbẹ̀rẹ̀ ní irọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí sì rèé sìntẹ́yìn ní fi ìrẹ́ àti ìlà méjì inú ẹ̀ torí tọ́lọ́run náà fún irọ́ méjì inú ẹ̀ ó ní kọ́rùnù ọ̀rọ̀ tẹ́ nẹ́bí sọ táyà lùkúrá níbi wá pé ìnáwó pé ó rẹ̀ ń kò sí lérí ọ̀hún àtúntà làyé pe kíníkan ní àwọn

ẹbí wọ́n òtà àti àánú lè sọ̀rọ̀ kó tẹ̀lé ṣàlàyé bóò ní ọ̀rọ̀ gan bóò ló ti ṣẹlẹ̀ gan Ibrahim Ali salatu anẹ́wà Muhammad ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí náà ọ̀rọ̀ irọ́ ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta tó wá tún débẹ̀ ọba tó ní kó gbé ìyàwó rẹ̀ tó gbé tọ́wọ́ bí pé ta lélẹ́ ara rẹ̀ lọ́wọ́ ó wá ọmọ ìyá mi àwọn ànábì ọlọ́wọ̀n ọba ti là wọ́n kúrò nínú àwọn kàbá erùgbòmò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́rẹ́ lèyí àwọn àfáwà ṣàlàyé rẹ̀ pé àwọn àlìmọ̀ àárí ìdù là ń pè ní eléyìí ó làwọn ọ̀rọ̀ tó ṣe pé ó lè jọ irọ́ lọ́ọ̀kan àmọ́tẹ́rẹ́ padà tú palẹ̀ rí pé kò sí ìdẹ́ kẹ́wọ́ díẹ̀ tẹ́wà rí pé kò rí bẹ̀rù gbogbo ẹ̀ kò tẹ́wà rí pé ó sọ bẹ́ẹ̀ wá padà wá díẹ̀ kò wá rí ẹrù kò ní ìṣẹ̀lẹ̀ àmọ́ ọ̀rọ̀ wọn lè wo bí ó ti gbé wá irú ẹ̀ lànà bí wa Ibrahim lò ìgbàgbọ́ ní ukti tó pọ̀ ọmọ ìyàwó rẹ̀ ní ukti pé ọmọ ìyá mi ni wọ́n ní ẹni tó mìíràn ní òkú wà níyà ìbẹ́lẹ́sìn kan náà jọ ni wọ́n fọ́mọ ìyá mi nú ẹ̀sìn ló gbà lérò ẹnigbà tó ní pé ó rẹ̀hun àwọn àbá àbá tún pé gbogbo ẹni tí ó bá kú láyé ààrẹ kínkíní kò gbọ̀kọ́ gbà wájú ó lè mọ́jẹ́ ààrẹ ẹ̀bà ó àwọn ẹni tó ń gbà fi kú dé ọ̀sẹ̀

jọmọ́ gbogbo orú nǹkan báwọn ẹ dákun mùsùlùmí òdodo máa ń jáwọ́ mbẹ̀ ni mùsùlùmí òdodo àìsí máa bá mùsùlùmí mbẹ̀ kọ́lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àádùn báyìí bóyá ká gbà béèrè lábárí béèrè gbà wá kó ṣe àlékún àgbọ́yé kó sì ṣe àlékún ìdúró déédéé sójú ọ̀nà sunnah tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣeé ṣe ká rí béèrè méjì péré báà pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run kódà wípé nẹ́tíwọ̀kì yìí wá stable padà. tọ́ kọ́nà kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àwọn ìta lè sáré níbi ṣàlàyé òun náà làwọn a ti mẹ́nubà yìí àwọn a bá ní tá a fẹ́ béèrè láàrin ìṣẹ́jú a bá fẹ́ pè wọlé àti hmm, láǹfààní rẹ̀ báyìí torí nẹ́tíwọ̀kì wọn ò dáa àmọ́ dàbí pé ó ti ń ṣe bí ẹni gbọ́wọ́ الحمد لله نعم وعليكم السلام ورحمة الله آمين آمين وأنتم كذلك Òun ṣe dáadáa o. Bóyá kẹ ẹpá kẹ wá tún pè. Náà ẹpá kẹ tún pè. ohun yẹ àgbọ́ yí dáadáa ó kàn ń sọ̀rọ̀ lọ́ọ̀kọ́lọ́ọ̀kọ́ ni a mọ́ jẹ́bẹ́sùn káàkiri gbọ́ yí ni olólè ojú ń ṣàǹfààní ọlọ́mọṣáṣá ni wà kó fún aláboyé ọ̀rọ̀ Thank you. má ṣiṣẹ́ kíṣẹ́ sọ́yì náà wàlékúmù sọ́láàmù rahmatullah ẹ̀kùn ìpínlẹ̀ ọmọ ọ̀fẹ́ lọ́pẹ̀lẹ̀ àmì àtẹ́yìnà Àmì àtẹ́yìnà. Àmì àtẹ́yìnà Máàmù ìdájọ́ ẹ̀ tó bá tẹ̀rẹ̀ tẹ̀ kí ah, ni bẹ́ẹ̀ oh ah. eh, ni padà lórí àti kí ni mẹ́ta bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ tẹ̀yẹ̀ tẹ̀yẹ̀ ẹni kìíní kan ní mọ́ká mo ti gbọ́ pé tí ìdájọ́ ẹ̀rá tẹ̀yẹ̀ pẹ́ Naam. Naam. Mo ti gbọ́ bẹ̀rẹ̀ yìí. Mhm. àfáàrọ̀ tọ́lọ́ kíkún ẹrẹ ní bá wá ń tẹ yẹ̀pẹ̀ tó ń wá mọ̀ kọ̀kọ̀ ǹjẹ́ kí ní ìdájọ́ tí ń ṣe ìdájọ́ rẹ̀ ní pé ni ọlọ́dá wá ní ẹni tá a bá wá rí tí ń kí wá ti bí ọkọ̀ mọ́ jẹ́ ojúṣe mùsùlùmí ni pé káwá ní a lẹ́yìn òun bá ń a kọ́kọ́ wá ṣàlàyé fún a wá pé òun náà máa gbìyànjú ẹ̀fún irọ́ àlàyé tèmi náà rí rẹ̀ àlàyé tó bá lòun rí ẹwà mú àlàyé rẹ̀ kó ẹwà ṣàlàyé fún tó bá ti rá àwọn kíní kan mú àwíjàre kan mú wá ẹ mọ́ tí ìsáré pẹ̀lú èmi náà ẹ ti gbẹ̀jú pé àwọn àwíjàre rẹ̀ àwọn àwíjàre rẹ̀ ẹ tíráì láti ṣàlàyé rẹ̀ ẹ tíráì láti wọ́n ti gbogbo ẹ̀ wá rán àlàyé táwọn onímọ̀ wa dó lórí pé irú ẹni bẹ́ẹ̀ káfìrí irú ẹni bẹ́ẹ̀ ọlọ́dàkùnmọ́ ti wá kèfèrí ọlọ́mọ́ ti já kú ní kèfèrí ìjọ sí inú àwọn èèyàn bá wà ìmọ̀ kírun lẹ́yìn wọn àìmọ̀ kírun ata àrọ́fà náà kárìnà ẹni bá fi lè lọ rẹ̀ bá ọlá ẹni tí mọ̀

ó wá sọ́lọ̀ ọ̀pọ̀ fún ọ ìwọ náà wá gbà pòótọ́ ni tó ń wí anábì nírú ẹni báyìí faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa wọn ló kó sí iye Allah ta'ala torí pé jura wọn lọ́wọ́ kìí ṣe gbogbo ẹni tí bá tí wọ́n tẹ̀yẹ̀ pẹ̀lú ọ̀rá pẹ̀jẹ̀bẹ̀ ni kò kódà kò rí kọ̀ọ̀kọ̀ kankan kò mọ̀ nǹkankan irú àwọn èyí ọ̀rọ̀ àbẹ́ ìpẹ̀lú wọn ti ìbẹ̀rẹ̀ òdó òun gbò ní sọ òun rí kò ní sọ òun mọ̀ oge gánà mọ̀ pé gbóhùn pé àwọn tó ń jẹ ní ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ìdáwà máa ń rí èyí tí ó wà tí ó jẹ ló pọ̀ nínú wọn aláwọ̀ ní ìbẹ̀ wọ́n kílẹ̀mù pé àwa ń rí nǹkan àwọn tó yẹ ẹ̀rànà gánu àwa ń rí nǹkan mo sì rí mo sì mọ̀ pé báyìí lórí ìtí mo sì rí mo sì sọ pé àrú àwọn wọn àmọ́ gbogbo wọn wọ́n ní kàtígórì wọ́n jura wọn lọ bí láì pẹ̀lú àwọn ilé bá lọ yìí alágbára lọ́dọ̀ ọlọ́run